tó ẹ̀yin ènìyàn mi ẹ mà káàbọ̀ sórí ètò yìí náà ni o still on the matter yorùbá nation no retreat no surrender mo kí yín níbikíbi tẹ́ ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ wa etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́ àwa la ó máa wá ẹ̀yin náà la ó máa bá ikú kankan ò ní wàá gbé ṣe ẹ kú ebu ìjálẹ̀ ejì ìjálẹ̀ ta mo kí ìyẹn kú ọrọ̀ ajé akú bó ṣe kó lè da tàǹbà kiri bákan náà mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ àtẹ̀jíṣẹ́ yìí káàkiri tí ẹ̀ ń gbé iṣẹ́ yìí sókè mo kí yín mo kí yín o gbogbo ẹ̀yin lọ́balọ́ba mo mà kí yín mo kí gbogbo ẹ̀yin lóyè lóyè mo kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀ pọ̀lú ìlú mo tún kí gbogbo ẹ̀yin ìjọba hmm, bó tilẹ̀ jẹ́ pé a ò rí pàtó iṣẹ́ tẹ̀ ṣe ṣùgbọ́n a ò ní yé máàkì yín hmm, mo dé bí mo ti ń dé o nítorí wípé èmi èkì ń bá wọn rèèrà tí kò ní ọmọ nínú n ò kí ń bá wọn ṣe gbọ́ yìí yìí bó bá ṣe jẹ́ là ṣe máa ń sọ̀kò rẹ̀. Hmm ẹ̀yin ènìyàn mi ó mà ti ti wá dógún o ní báyìí ṣe é mọ orin tí àwọn ọ̀dọ́ langba wa ti ń kọ báyìí hmm. ìròyìn yìí ẹ wo mi àtìgbà tí mo ti ń ka ìròyìn mi ò gbọ́ lè rí tí mo ti ń rí ọ̀rọ̀ yìí mi ò gbọ́ rí ẹni yóò sọ̀rọ̀ rí ṣùgbọ́n tó fi lè mú tó sọ̀rọ̀ ẹ̀yin ọmọ nàìjíríà ó ti dojú ẹ̀ ìdí nìyí tá fi sọ wípé yorùbá nation wa la fẹ́ ìdí nìyí tá a fi sọ wípé no retreat no surrender give us what we want yorùbá nation ló lè ṣe hmm. ah, ó ti ṣẹlẹ̀ o bàbá ọbásanjọ́ ti ṣẹ́gun fún àwọn ọ̀dọ́ nàìjíríà mo sọ fún yín mo sọ fún yín wípé àtijọ́ tá a ti ń gbọ́rọ̀ bàbá yìí ò sọ̀rọ̀ ni ṣùgbọ́n eléyìí tí bàbá fi sọ̀rọ̀ ẹ̀ẹ̀mẹ́ni hmm, tó sọ̀rọ̀ ni bàbá wa àrẹ̀mú olùṣègùn ọbásanjọ́ ẹ̀bọra òwú hmm, bàbá ìyábọ̀ tó fi lè ṣígun fún àwọn ọ̀dọ́ hmm, ẹ wá gbọ́n tí bàbá wa orin tí bàbá wa ń kọ sẹ́nu tó ń kọ bó lè dogun kó dogun bó lè dìjà kó dìjà yes nítorí ohun tí bàbá wa ń fi sẹ́nu nìyẹn ìdí nìyí tí bàbá wa fi ṣígun fún gbogbo àwọn ọ̀dọ́ nàìjíríà hmm. ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yin ọ̀dọ́ nàìjíríà ìyẹn nigerian youth ẹ lọ bombard gbogbo government house ẹ lọ take over kẹ ẹ gba ìjọba lọ́wọ́ gbogbo wọn hmm. praise god ah! àṣé kò sí ẹni tọ́lọ́run ò lè lò ó ọlọ́run tó lọ Ọbásanjọ́ kó tó làwọn ó ní ẹ lọ bombard ó ní ká lọ take over ó ní ká lọ sí government house gbogbo àwa ọ̀dọ́ ó ní ká lọ sí government house hmm. bàbá lo opportunity yìí ó fi ṣe kí ni ó fi sọ̀rọ̀ sókè hmm. bí àṣà àwọn ènìyàn mi wọ́n ní sọ̀rọ̀ sókè bàbá lo opportunity yìí fi sọ̀rọ̀ pé kí gbogbo àwọn ọ̀dọ́ kí wọ́n lọ jà fún ohun tó ń ṣe títí wọn hmm. pé kí wọ́n gba ìjọba hmm. ó ṣígun fún àwọn ọ̀dọ́ wípé gbogbo politician of Nigeria hmm, pé kí wọ́n ṣí kíni kí wọ́n gba iṣẹ́ lọ́wọ́ wọn ó ní kí yọ take over ó ní ẹ gbọ́dọ̀ gba ẹ̀tọ́ yín kẹ́ ẹ gba ìjọba tó fi lè mú kí bàbá wa olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ̀rọ̀ yìí ah ẹ̀yin ènìyàn mi we need this Yorùbá freedom ẹ̀yin ènìyàn mi we need our total freedom listen to it again mm Yorùbá nation hmm, ó máa dá dúró hmm. ẹ̀yin ènìyàn mi ẹ dí òpó Yorùbá nation mú o Yorùbá nation máa dá dúró hmm. kí ló lè ṣẹlẹ̀ tí odidi ẹbọra òwú tí ó fi jáde tán hmm, láti ṣígun fún gbogbo ọ̀dọ́ kẹ́ lè mọ̀ wípé àwọn ìjọba wa yóò ní ètò gidi fún wa ẹ̀yin ènìyàn mi kẹ́ lè mọ̀ wípé àwọn ìjọba wa yìí wọ́n kàn fẹ́ máa rẹwà jẹ ni wọ́n ò ní plan gidi fún wa èyí ló mú kí Ọbásanjọ́ wo ìsàkùn ẹ̀ pé yes it is time for Yorùbá to take over my people it is time for us to take over Hmm. ẹ máa wo ẹ̀yin ènìyàn mi hmm. ó ní ẹ jí gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde fún ẹ̀tọ́ yín hmm. ẹ dákun níbikíbi tí ẹ bá wà ẹ máa bá mi ta àtẹ̀jíṣẹ́ yìí káàkiri ẹ jẹ́ kó dé gbogbo orílẹ̀-èdè all over pé Ọbásanjọ́ ti ṣígun fún gbogbo àwọn ọ̀dọ́ ẹ jọ ẹ jẹ́ kó dé. Hmm gbogbo ibi ọ̀dọ̀ àwọn ènìyàn tó rò pé yorùbá nation yóò ní ṣeé ṣe hmm. àwọn àgbààgbà kan tí wọ́n jókòó pé yorùbá nation yóò ní ṣeé ṣe ẹ dákun ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ wọn kọ́ rí wípé yes yorùbá nation la fẹ́ òmìnira wa la fẹ́ gbà hmm. ẹ wo èyí tí wọ́n mú wa sìn lóko ẹrú ti tó nísìnyí àsìkò àti gba ìjọba lọ́wọ́ wọn ti tó. Hmm ṣé ẹ rí ẹ̀yin ènìyàn mi ó ní ká má bẹ̀rù ó ní ká má fòyà ó ní ṣùgbọ́n kí á dìde ká gba ohun tó jẹ́ ẹ̀tọ́ tiwa. Hmm, hmm, ó ga o kò sẹ́ni tọ́lọ́run ò lè lò ọlọ́run tó lo bàbá olúṣẹ́gun ọbásanjọ́ hmm. ó ní àsìkò rèé tí oníkálukú gbọ́dọ̀ dúró kí yíbò dúró ní àyè wọn kí Yorùbá dúró láyè ó ní ká dìde ká take over hmm. bàbá wa Olúṣẹ́gun sọ hmm. ó sọ tẹ́lẹ̀ náà wọ́n ní kí gbogbo àwọn ọ̀dọ́ dìde nítorí wípé òun náà rí bí ìyà yìí ṣe ń jẹ wá hmm. ó rí pé ìyà yìí pọ̀ that is why we need to take over my people we need to take over. It is our right. It is our freedom. Give us what we need. Free Chief Olóyè Ọlọ́lájùlọ ẹni iyì ẹni ẹ̀yẹ Adéyẹmọ Adéníyì Sunday Ìgbòho Òòṣà bàbá n ò tó pè yín lórúkọ. tó ẹ dákun ẹ̀yin ènìyàn mi let's stand up let's build up let's fight for our right it is our right don't let anybody ride us. Don't let anybody take us for granted because this is what we want. Èyí ni ohun tá a fẹ́, èyí ni nǹkan tá a nílò. My people, ẹ jẹ́ ká sáré lọ sí àwọn àtẹ̀jíṣẹ́ tí àwọn ènìyàn sọ. Ká rí ẹ̀hónú táwọn èèyàn fi hàn. Hmm, ó Yorùbá nation still on the matter. No going back, no retreat, no surrender. Yoruba nation is our own o. Hmm. Now you, you youth, take your flag up. It's your turn. No going back. Lord is our strength. Wow. Yes. The Lord is our strength. We the youth. Let's stand up. Let's fight for our rights. Hmm. Let's build it up. Hmm. Àmì o lórúkọ Jésù Yorùbá nation ní ọ̀nà àbáyọ. God. Hmm. We thank you, Yoruba Nation, no going back. Yes, let the youth start from Ọ̀tà farm. Hmm. Ọlọ́run ọba abùkún fún orílẹ̀-èdè Yorùbá. Hmm. Èmi àti ìdílé mi a máa ṣàṣeyọrí Yorùbá Nation. Yes, my people still on the matter Yorùbá Nation ló lè ṣe. Kò sí ọ̀nà mìíràn bí kò ṣe ọ̀nà tí gbogbo wa ti ń sọ yìí náà ni Yorùbá Nation ló lè ṣe. Yorùbá la fẹ́ èyí tá a ṣerú ti tó a ò fẹ́ wọn nàìjíríà kankan mọ́ we want to be on our own see until this matter next time again my people i will be using this opportunity to tell you that in as much as possible subscribe to it share to it like let this go viral let people know that it is our right it is what we need Yoruba ló lè ṣe o no retreat no surrender. We're using this opportunity to tell you that which coming back or trouble.